أهل البدع وأهل السنة قضية خروج عن الحكام لأن منعه وتحريمه أمر متفق عليه ليس فيه اختلاف وكل من ادعى وجود الاختلاف في هذه المسألة فعليه بالدليل لأننا وجدنا أحاديثا عن النبي صلى الله عليه وسلم في تحريم هذا الحمل في تحريم هذا العمل الأبشع من ما جاء عن عبادة بن صامت وحذيفة بن اليماني وعبد الله بن عمر وعبد الله بن مسعود وعبد الله بن عباس رضي الله عنهم وعن ساحر الصحابة ومن ضمن حديث الوارد عن ابن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال من كره من أميره شيئا فليصبر من كره من أميره شيئا فليصبر فإنه من خرج على أمير يعني من خرج من السلطان شبرا مات ميتة الجاهلية عباد الله وهناك حديث حذيفة بن اليماني حيث يقول بايعنا رسول الله صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم يقول يكون أئمة لا يهتدون يكون أئمة بعدي لا يهتدون بهدايا ولا يستنن بسنتي قلوبهم وسيكون فيهم رجال قلوبهم قلوب الشياطين في جثمان انس قال يا رسول الله كيف اصنع وقال ان يعني كيف اصنع ان ادركت ان ادركتني هذا قال تصمع وتطيع للامير وان ضرب ظهرك واخذ مالك فاسمع وأسير هناك حديث لا يقعنا الوقت ورود هذه الأحاديث هذا وقف ولو وضع الطريقات يولون وأسواج والنبوة محمد صلى الله عليه وآله وسلم gbogbo على إله النبي أو صحابة النبي gbogbo ẹni tí ó ń tẹ̀lé ìlànà lẹ́nu tó ti di ọjọ́ ìgbìngàn kìíyàmà abẹ́rọ̀ kò fi ìfẹ́ tí a tọrọ yìí kò fi kalẹ̀ gbogbo wọn. àwọn ẹrú sin ọlọ́wọ́n ọba nínú kan tí ìyẹn máa fi ń dá ìtàmẹ́yẹ sùgbí sunna min ahàlì bídà nǹkan tí ìyẹn máa fi ń dá sunna mà ọ̀pọ̀ àmọ́ra tá a tún mọ fi ń dá onítúnú náà tá a mọ fi ń mọ yàtọ̀ sí pé onídídá àná. ẹ̀rí pé ní àwùjọ wa tó bá ní lágbájá ó tún náà ni nítawọn yẹn máa ń wá kiri náà ní ṣòkòtò rẹ̀ wọ́n máa wá tó nírùngbà wọ́n máa wá tó bẹ̀rẹ̀ ní kíńlẹ̀ ha kíńlẹ̀ hijabu tó nkọ́ra ẹ̀lẹ́mí ti bá dé kó sókè kúlẹ̀ ọ̀nà ó tún náà ni láà. ìyẹn lè máa ṣe gbó kínní yìí tó ìtún sọ pé ẹni yìí kò sí ìdóní tó tó kọ́dà ìyẹn lè padà ìyẹn lè pinnu gan pé kì tó ń tún kí ẹ bá padà rí àwọn nǹkan kan ní ìdílé yóò máa yóò sì ní yóò sì ní yóò ní yóò ní sọ ní tẹ̀lé a máa fi kúnlẹ̀ ni pé bóyá ṣe mà bóyá kọ́ mà torí ẹni tó wáyé kó ń túnbẹ̀ bá ń ẹsẹ̀kẹsẹ̀ ló ti jà yọ àjọ tí a ó tún ọmọ bẹ́ẹ̀ jẹ́ yín mọ̀ pé lè takùlà náà lè tún ara ń táyẹn mọ sí ń dó ní súnà mà yàtọ̀ sẹ́ni tí kì í so ní súnà òun náà ni ọ̀rọ̀ ìbá ìjọba lò ìbá ìjọba lò ọ̀yẹ́ máa fi ń dá mà tẹ́bárẹ́ nìkan sọ bá ní pé èmi ó èmi èmi ó máa takùjọba ni gọ́ọ̀mẹ̀ntì mọ̀ta kò wọ́n gbogbo tọ́lẹ̀lẹ̀ nǹkan ṣe tòkẹ́ni yẹn kó sì ní ọlọ́gbà kó ní tòkòtò kó ní gbogbo táwọn kàkálẹ̀ sọ́fẹ́ ń dá ìyàmọ̀ ló ń tún náà èèyàn yà àkọ́kọ́ fún ẹ sí ìdùnnà pé bóyá kọ́ mọ̀ bóyá àwọn ẹ̀rí yóò dọ́dọ̀ rẹ̀ àmọ́ tó bá ní mo rí mo rí kọ̀ bá tèmi mu ni wọn ni ah, dátí àwọ̀ yìí ló ń tún náà tó gbogbo tó ní torí pé kí ni ọ̀rọ̀ ìbá ìjọba lò sábà ń sọ pé ìbá ìjọba lò ó làwọn fáwọn ń pè ní yẹnì ta'atul al-umara aw ta'atul hukam aw tí wọ́n ń pè ní khuruju ala al-hukam kí wọ́n ta kù wọ́n ta'à ni kí wọ́n mọ gbọ́ kí wọ́n lẹ́nu kí wọ́n mọ ṣèǹkà ní kí wọ́n ṣe tó ẹ̀kọ́ láńlá ni àwọn kan tí a ṣàlàyé fúnra wa yìí nínú ìlànà al-sunnah níbi kíyàn gbọ́dọ̀ takò aláṣẹ ara ẹ̀ náà ni pé èèyàn gbọ́dọ̀ jáde lé lérí tó ìjáde lé lérí yẹn náà wọ́n pè ní kòrúùj alẹ́ ṣùkàn ìtakò wọn tòun náà ni pé kẹwàárí ẹnìkan tó lóun jẹ́ onísúnnà wọ́n yẹ jẹ́ al-ikhtilafa fi hadhihi kọ́ àmọ́ ní ọ̀rọ̀ yìí ó pín sọ́nà méjì àwọn kan ní ọ̀dà àwọn kan ní kọ̀dà ẹ kíyèsí ẹni yẹn ẹ kíyèsí ntọ́bẹ̀ ilé mú yàn kátírà síbi ń sọ pé kìláàfù wà ń bẹ̀ onífẹ̀ẹ́ ló làfà àwọn torí ọ̀rọ̀ tó ti pé kò sí kìláàfù bẹ̀ ni amúrú mustafakun alayhi ẹnu kò fọkàn ni àwọn sàhábà nẹ́bí ẹnu wọn kò ní àwọn tàbíùn ẹnu wọn kò ní tàbíù tàbíìn ẹnu wọn kò lébi rẹ ní gbogbo àwọn àìmọ̀ ẹnu wọn kò ní ipe olórí ìyẹn takò àwọn tí ń takò àwọn àfáà súnmọ̀ dáwọn ọ̀mọ̀ lọ́tọ̀ ipe àwọn ni ó ń pè ní kọ̀wárì àwọn àti ọmọ ń takò jọba wọ́n mọ̀ rí aburú tí jọba ń ṣe ni wọ́n mọ̀ sọ òun ti láwọn ọ̀bá ṣe mọ́ tòun náà ni pé àwọn hadithi pọ̀ rẹpẹtẹ tó wa pé èyí takò aláṣẹ gbogbo ẹni tó lè lè wùkọ́ jẹ́ ìní ìmọ̀ orú bẹ́ẹ̀ lómi lójú yóò ní ibùdó bá ti ń lò jọba ẹ̀sìn náà ń sọ gbogbo àdìsí jọba ẹ̀sìn náà lẹ́mọ̀ ká so ẹ̀rí títí yìí ṣe jọba ẹ̀sìn náà ń bẹ anabi sallallahu alaihi wasallam anabi ń jẹ́ kí ó ń tẹ̀lé gbogbo àṣẹ tí wọ́n ń pa ní mẹ́ta fún ọdún mẹ́tàlá anabi ti ń pèpè sí islam ó ṣe dáwà lọ ó ti tako ìjọba àlú yẹn ọ̀tàbù ìjọba ìjọba tí wọ́n ń ṣe ní mẹ́ta ìjọba kètò rí tìlẹ̀ gbogbo ara ti gbọ́ ìtàn kò rújú sanabi bẹ̀rẹ̀ dáwà ọdún mẹ́tàlá anabi ló mẹ́ta tó a gbọ́ pé ìjọba anabi lọ́lẹ́ hajjáki ìjọba àlú wọn anabi ti ń bá dáwà rẹ lọ náà ni kí mùsùlùmí náà kóhun náà wà ní ìlú tó jẹ́ sẹ́kúlá kètì ni àbí ìlú tó pé non-muslim kètì ni so kí ẹni tó jẹ́ mùsùlùmí wa mọ̀ wà ń bẹ̀ kó sì mọ̀ bẹ lábẹ́ ìjọba wọn kò sí kankan mọ́tàkó lórí tó bá wà ń bẹ̀ náà àti pẹ̀lú mọ́jẹ̀mú ó padà wá síbẹ̀. àdìsí Ibn Abbas radiyallahu anhu ọwà sọlá àwọn gbọ́lá tọ̀dọ̀ ànábì ti Hudayfa wà títí Abdullahi bin Umar Abdullahi bin Mas'oud, bákan náà ọ̀nà Ubadah bin Samit Iyad bin Gulb wọ́n pọ̀ rẹ̀ tó ti gbọ́ táwọn tó táwọn gbọ́dọ̀ ní pé tó bá ti já láṣẹ àgbọ̀dọ̀ tako abdullahi ibn abbas radiyallahu anhu inna nabi sallallahu alaihi wasallam tó báyìí pé man kari amin amiri shay'an wọ́n tó bá rí nǹkan kan lọ́dọ̀ àwọn ìjọba tí kìíní yẹn wá ti ọlọ́run tí àwọn ìjọba yìí ń ṣàbòsí púpọ̀ jù gbogbo ìjọba tó ti kó àwọn òṣè fún wa lónìí wọn fún wa nínú wọn òṣè kíní òǹkàlùkù tà ń rí pé nǹkan ṣe yí ọ̀dá tó Ànábì sallallahu alaihi wasallam ní falyasbir falyasbir kẹ́ni yóò ṣe sùúrù o ṣe sùúrù rẹ̀ ẹ wọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni hadithi Hudayfata bin Yamani radiyallahu anhu qala Ànábì sọ fáwọn ànábì ní àwọn kan bẹ̀ àwọn kan padà ń bọ̀ wá lẹ́yìn mi wọ́n gba àṣẹ ìjọba àwọn ni wọ́n máa lò ó ìfẹ́ àwọn ìlera wọn ni pé láyà yahtaduna bi hudaya aw bi hadiyi wọn nílò lànà mi wala yaqtanuna bi sunnati wọn nílò súnà ní ànábì ànábì ní qulubuhum qulubu shayatin fi judmani insin ẹ̀mí wọn lé ẹrù ìgbà tí òde fa lóhùn gbọ́rùn kaba yìí olóhùn bí anabi pé kayfa asna'u ya Rasulullah bó ni kíkẹ́ wá lò pẹ̀lú àwọn irú àwọn aláṣẹ báyìí anabi ah, ni tasma'u lil amiri wa tuti' wọ́n máa gbọ́n tó bá sọ fún ọ ó sì máa tẹ̀lé àṣẹ rẹ̀ ni anabi tó wá fi kún pé wà ń gbọ́rọ̀ bá zaharak kọ́lá tí bá ń nà ọ nínú ààbò wà á kọ́ kò sanwó fún ọ ìlú òní kankan ó tún wá tó ń gbé ọ́n yá ó tún lè ju tẹ́wọ̀n ànábì ní tẹ́símá wọ́n tó tẹ̀ ọmọ gbọ́ ó sì máa tẹ̀lé tiẹ̀ tó àwọn àdìsí pọ̀ báyìí rẹ kẹ́tẹ́ tó ti péńté kó yé wa pé síyàn takọ aláṣẹ ìwọlá ńlá ni tó hadith Ubadah ibn Samit radiyallahu anhu ó ní ànábì sallallahu alaihi wasallam olóhùn sọ fáwọn pé àwọn ìtọ́jú ọ̀kan náà àwọn tàbí ìhùn wọn lọ lè bá Ìbàdàn nígbà tó fẹ́ kú tó wá ní àwọn fẹ́ kó sọ ọ̀rọ̀ kan tí wọ́n gán ti pé ọ̀rọ̀ yìí á ọ̀rọ̀ tó ṣe ọláǹfààní ni tó gbọ́ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọ wá ní ntí mo gbọ́ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam òun ni pé Ànábì ni wọ́n dàcánà rasulallah sallallahu alayhi wa sallam fabayacnaahu wọ́n lànà bí ó fún àwọn ní àdéhùn àdéhùn táwọn ṣe fún ànábì ni pé alẹ́ sàmùcí wà tọ́ọ̀cà ipe àmọ́ gbọ́rọ̀ tí aláṣẹ bá ń pa àmọ́ gbọ́rọ̀ àmọ́ tẹ̀lé ọ̀rọ̀ táláṣẹ bá sọ wà á ńlá nùnà onífìmúṣẹ́tìnà wà mọ̀kọ́rọ̀ ìnà ìtọ́tẹ́wà lọ́rùn èyí tí ọ̀tẹ̀ wa lọ́rùn a máa tẹ̀lé aláṣẹ lórí rẹ̀ ni wọ́n ní wà ńlá nùnà sí amúrọ̀ àhàlà àwọn èyí bá àdéhùn tánàbí sọ fún wa ni pé a gbọ́dọ̀ bá aláṣẹ ṣe fanfa tó yìí fanfa ń àwọn ọ̀nà oríṣiríṣi bẹ̀rù ti wá pẹ̀ka ìtumọ̀ rẹ̀ ni pé ńlá náà kúrúṣ alẹ́ ìkàn a gbọ́dọ̀ takọ̀ àwọn aláṣẹ wa tó atakò. So, ó wá pín sí bí ọ̀nà oríṣi méjì hunaka almunaza alkauli aw alkauliya àwọn ìtakò ẹnu ń bẹ bí pé ẹnu náà lẹ́mọ̀ bí tán ẹ sì máa takò ìtakò iṣẹ́ òun náà ń bí pé àwọn iṣẹ́ kan àgbésẹ̀ kan lẹ́gbẹ̀ẹ́ yóò máa jẹ́ àtakò fún ìjọba. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد فإن خروج على الحكام ومنازعته أو منازعتهم تنقسم إلى قسمين هناك الخروج القولي وذلك بأن يظهر الخطيرة سيئات الأولاد عبر المنبر أو عبر الإذاعة أو عبر التلفاز أو عبر الجريدة العامة وما أشبه ذلك من الوسائل الإعلامية وإن هذا ما يسمى بالخروج القولي وهناك خروج الفعلي وهو المظاهرة فالمظاهرة عباد الله هو أن يخرج الناس ويظهرون الغضب والرد والإنكار على ولاة الأمور أو الحكام وطلب يعني تنظلهم وهذه المظاهرات اتفقت العلماء أهل السنة والجماعة على تحريمها وكل من ادعى أن فيها الاختلاف فعليه بالدليل الدليل الوارد من أهل السنة لأن شيخنا بن باز والألباني وابن عثيمين وشيخ فوزان وشيخ وجميع علماء السنة وشيخ ربيع وغيرهم من علماء السنة اتفقوا على أن المظاهرة حرام إلا أو لا علماء الفتنة كيوسف القرضاوي وأمثاله هم الذين قالوا بأن فيه اختلاف وكانوا يأتون بماذا؟ بأدلة واهية ضعيفة mọ̀kìdúbà nípàlùmọ́ àtàlẹ́mù wọn àfihàn adá ọpẹ́ fún ọlọ́wọ́n ọba atọ́rọ ìkẹ́ ọlọ́run àti ìgbẹ́ ọlọ́run fún wa Muhammad gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ abẹ́lẹ́wà kò fi ìkẹ́ sí atọ́rọ yìí kò fi kárí wọn. ọ̀rọ̀ nípa ìtako àwọn aláṣẹ òun ni mò ń bá lọ kí ní kẹ́mẹ́ ni mo fẹ́ ká gbọ́ yé ẹ̀rí pé tẹ́ bá ti ń gbọ́ àwọn hadith ìtàdé ń ṣàlàyé ni pé àwọn tí ń jẹ́ olórí tí wọn ò ṣe dáadáa ẹ̀rí pé tó olórí bá ń ṣe dáadáa kò sí wàhálà àmọ́ wàhálà tó ń bẹ lọ́dọ̀ àwọn ẹlòmíì náà o tí ẹ bá jẹun tó lajú tó mọ nǹkan tí ń lọ lágbàáyé pàtàkì jùlọ nílẹ̀ lárúbáwá èyí ò mọ̀ rí àwọn nǹkan tí ń sọ yìí olórí wọn ń ṣe dáadáa ń tọ́jú wọn gbogbo dáadáa ní ń ṣe fún wọn létò ìlú létò ìjọmẹ́nìyàn àwọn nǹkan tí ń lè ń ru wọn nídìí pé ó ti pẹ́ jù mẹ́ẹ̀ ah o ti lè máa lo twenty years ó ti pẹ́ jù mẹ́ irú ẹ̀ lọ ṣẹlẹ̀ ní Libya irú ẹ̀ lọ ṣẹlẹ̀ ní Sudan tó wọ́n ní Gaddafi ó ti pẹ́ jù tó wọ́n ní kókó mẹ́ ti Sudan wọ́n ní Bashir o ti pẹ́ jù mẹ́ kókó mẹ́ tó ibi ń ṣe dáadáa ń ṣe dáadáa tó mọ́rìndínlẹ́ bá bá bẹ̀rẹ̀ kùtìnà bá bẹ̀rẹ̀ wàhálà lọ́lẹ̀ wo bí Libya ti dúró ni ẹ lọ wo bí bí Sudan ti rí lónìí Suria ni ẹ wo bó ṣe rí lónìí látara kí ni látara pé wọ́n tako ẹni tí ń jẹ́ aláṣẹ wọn tí wọ́n ti gbìyànjú pé àwọn fẹ́ lè fún bẹ́ẹ̀ so nínú àwọn ọ̀nà tí yẹn máa fi ń tako aláṣẹ ọ̀nà méjì ló pín sí ìkan bẹ tó ṣe pé àtakò ẹnu ni àtakò ẹnu yìí ọ̀nà oríṣiríṣi ni máa ń gbà wá so a máa wá ní àtòrí mímbà yìí tó náà ni ẹnìkan lára àwọn tí wọ́n ń jẹ́ àwọn oníròyìn Bukhari bóyá ọ̀rọ̀ yẹn ò tí sọ́ṣẹ̀ kan lè sìn bí adésínà àbí kíní kan náà ń pè so ọmọ yorùbá ni ó kọ̀ ọkọ̀ yorùbá ní ara ìyá ara àwọn tó máa ń kọ ẹ́ kílẹ̀ pé fẹ́mi adésínà náà ni ọ hmm. wá ní òun ẹ̀yìn lè bá mi sọ̀rọ̀ báyìí lórí so wá ní òun ní àkíyèsí pé àwọn tí wọ́n ń dá tó ti ń bẹ níbi fìtínà gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ yìí táwọn èèyàn ń ṣe protest káàkiri yìí ọláwọn méjì ni ọláwọn àfa mọ́sálásí àtàwọn àfa chọ́ọ̀chì wàláì mo lọ́kùnrin yìí gẹ̀ẹ́tẹ̀ wàláì mo fún ní hundred percent hundred percent náà mo fún wàláì bó ṣe rí gẹ́gẹ́ ìyìn ti ní kó yẹn àwọn mọ́sálásí àtàwọn nítorí àwọn ọ̀nà ọmọ ń hú àwọn èèyàn wọ́n ń mú ẹ̀mí àwọn èèyàn gbóná ìgbà àwọn olórin nígbà àwọn olórin ni ní ìsìn àwọn àfáà ni àwọn náà rọ́pò wọn báyìí tóbi lè tún mọ̀ pé ayé ọ̀pọ̀lọpọ̀ àfáà ti bàjẹ́ pàtàkì jùlọ àfáà ti bá wọn pera ìlú súnà tí ó ní súnà níbi làwọn ń pè àwọn èèyàn sí ogun tí ọmọ wa sọ lórí rédíò gbogbo alámọ̀rí ayé rẹ̀ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ẹ̀wọ̀n tá n ká nínú àdìsàn náà bí o tí ìbá ṣe pé tá n bá mọ kó àwọn ẹ̀rí gẹ́gẹ́gẹ́gẹ́ tó máa ń kó wá n bá kó wá lẹ́yìn náà èyí ò nù kéèyàn mọ̀sán lórí mímbàrí lórí rédíò lórí tẹlifíṣàn lórí níwúsípà kéèyàn mọ̀sán gọ́ọ̀mẹ̀ntì ń bẹ ní aburú gọ́ọ̀mẹ̀ntì ń ṣe so irú eléyìí òun náà ń pè ní al-khuruj ẹlẹ́ẹ̀kejì òun ni al-khurujul fi'li kí wọ́n jáde pẹ̀lú iṣẹ́ òun wà ní protest kí wọ́n tako ìjọba pẹ̀lú protest ìpè ànígbà ànígbà protest mudahara yìí gbogbo ẹnu àfáàsúnà ló kò lórí rẹ̀ ìrírí àfáàsúnà ẹ̀yọ̀ kan tó tako gbogbo àfáàsí bá ń sọ pé ẹ ìyapa wà ń bẹ torí mo gbọ́ ẹnìkan tí ń sọ kíníkan jò ní ń sọ Ah, àbòsí ń bẹ ń lu yìí ẹ̀dá kò ní tó bá fẹ́ dúró síbẹ̀ káwọn èèyàn ó n'a ọ dúró síbẹ̀ ọwọ́ aṣọ lárúbáwá ọṣọ lárúbáwá wípé kò rújù ẹ ọ̀rọ̀ pé tí méjì lérí rẹ̀ àwọn kan ní àwọn kan ní ni bẹ́ẹ̀ kan náà wájú ìtìfàkù mẹ́mẹ́ wájú mẹ́mẹ́ àwọn ọ̀rọ̀ adákẹ́ kò débi wájú ìtìfàkù mà ẹ kò débẹ̀ mà ọ̀rọ̀ adákẹ́ omi tó fẹ́ tẹ́mi wà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà ni wọ́n dára wọn lẹ́bi wọ́n sì jáde bọ́ta wọn ò lè kọ̀ntínú mọ́kìfù wọn mọ́ lásìkò yìí wàláì tó wáyé pé mi bá ní tó wáyé pé ní tí mo gbàgbọ́ nù wàláì mo kọ̀ntínú mo wù ìtọ́nù gbogbo ẹ̀yin àfà tẹ́ ń sọ pé kò sí nǹkan kan protest ò sábúrú ń bẹ́ẹ̀ kò sí nǹkan kan ẹ̀ tó wáyé jẹ́ pé peaceful one injo la fa o ti jáde bọ́ta tí ó ní ẹ máa ṣe rough protest kò sí àbàtì ọ̀sọ̀ peaceful náà máa wí fífi wọn lọ di rọ́bù lọ di tó wọ́n fi tó wọ́n fi strike tó wọ́n fi jalè tó wọ́n fi ṣogbẹ́ oríṣiríṣi lọ di gbogbo àná òrí ní ìsìn fífi wọn bẹ̀rẹ̀ náà ni ẹlòmíì ọlọ́run kẹ́ẹ̀rí kó kápá rẹ̀ ẹ̀rí ẹ̀rí tá yìí kápá rẹ̀ àmẹ́ ẹ̀rí òní kápá ẹlòmíì wá tàrà ọjà àti ìyẹn lè ṣe kùrúùjù alẹ́ ṣùkàm ìyẹn lè ṣe mọ̀dọ́hárọ̀ wàláì lásìkò yìí tún kọ̀ǹtínú ìmọ̀sọ́ọ̀sọ ni. tó a máa bù sí kótó àwọn èèyàn ọ̀fẹ́ kan lẹ̀ ọ́ mọ́bì kan pé ibi kan lọ́wà o sì fẹ́ ṣe ń tí àwọn ibi tó ọ̀fẹ́ fira rẹ̀ bọ̀ ń ọ̀fẹ́ ṣe. tòun náà ni kí mo ń challenge àwọn ẹ̀kọ́ làwọn challenge wọn lórí rédíò publicly ni tó gbogbo ẹ̀yin fọ̀ráfísà ẹ̀yin dàkátìrà gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ní masters degree ọ̀dà tẹ́ ń da ayé pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ protest ó yẹ jáde bọ́ta ẹwà sọ ní ìsìnkú tó tẹ̀sí dà ẹwà sọ ẹ jáde wá ṣé bá ara tó dábì sílẹ̀ láàrin wa nu ara ń táwọn fáànù àbí àbí kàtẹ́ ní gbòógì táwọn fáànù àwọn tí mo ti protest ẹlẹ́mọ̀ bá wọn ṣe kó súnà ni wọ́n ó yá ẹ jáde bọ́ta ní ìsìn kẹ́ ní pé n tí wọ́n ti dà so gbúrú àwọn nǹkan yìí ìyẹn fi máa ń mọ ìlànà alùsùn wal jamaa ìyẹn fi máa ń mọ bí wọn bá ti wá náà láti rábùrù ẹ̀ báyìí nìsín yóò rí pé ìlànà alùsùn náà wallahi aslam wa awdah òun ló clear jù òun làlàáfíà ti kó síbẹ̀ jù ní ìlànà àlùsùn ọ̀jàmọ́ à tí wọ́n bá ṣetán láti lò ìjọba ó ní sinmi ayé ó ní sinmi ẹnì kọ̀ọ̀kan ó ní sinmi mọ̀lẹ́bí kọ̀ọ̀kan ó ní sinmi tí wọ́n bá ṣetán láti di súnà lẹ́yìn sọ̀rọ̀ lọ́wọ́ sẹ́lẹ̀m tí wọ́n bá ṣetán tọ́fẹ́ máa pẹ́ pàyẹ́ pé yìí ní ṣe bó ti yẹ kí n ṣe tó tẹ́ni yẹn bá láǹfààní àti máa báyé sọ̀rọ̀ wàláhì dá yé rú ẹ̀tì rí wọn báyìí nìkan ẹ̀rí wọn báyìí ẹ̀wọ̀n tí wọ́n bá lu òǹkàlùkù wa ya wọ́n fọ́ sọ́ọ̀bù ń sọ́ọ̀bù káàkiri wọ́n ń kọ́lé onílé káàkiri ọjọ́ ọlọ́jà wọn lọ́lẹ̀ ń kó ẹlẹ́ni ò ní ìjọba kò fún yín ẹ̀hẹ́n ìgbà tí ò bá ni ní àti ẹgbọ́dọ̀ sọ ti àwọn ẹtẹ́lọ lè ń kó tẹ́lọ lè fọ́ kíní ìwọ̀n náà pàìlẹ́tìbù àti pàìlẹ́tìbù àti pàìlẹ́tìbù ó lè ní gbogbo ó lè ní gbogbo ẹ̀ ìjọba ò ṣe dá tó apá wọn bá kó pamọ́ lóòótọ́ o kọjá àmẹ́yìn náà ẹ̀yìn náà aláìdá ẹbí méjì nù láwọn òsì kọ́ abáwọn ẹ̀gbọ́n tí mo kà ní anẹ́bí náà ní ẹ ṣe sùúrù kọ́ra àwọn akẹ́kọ̀ọ́ àlàbí anẹ́bí tó ń jọlá ṣe sùúrù dá anẹ́bí ní hatta talqawni alal haus ẹ ṣe sùúrù fá wọ́n mọ̀ tàbó sí fún yín fá débi pẹ́ẹ́kì wá pàdé mi láti jẹ́ náà ẹni tó bá fẹ́ wá lè jẹ́ náà kó múra kọ́mọkọ̀ kọ́mọ tako lórí kọ́mọ bàjá nta nabi winu hatta talqawni ala alhawd taqdirun hatta talqawni ala alhawd ẹ wá wọ àwọn aburú ńláńlá tí ń bẹ ń bi protest burúkú táwọn èèyàn ṣe yìí mo ń sọ lẹ́ẹ̀kẹ́ pé ẹlẹ́rìí afa tún náà yọ kan láyé tó sọ afa àwọn afa alágbàkó àwọn àpòhùn fìtínà àwọn kọ̀dọ̀dọ́wì yusuf kọ̀dọ̀dọ́wì ẹ̀rì mo ti dákọ̀ bí bá tilẹ̀ kan afa tún náà nù wọ́n lá dánwò ní protest sheikh rabi sheikh Uthaymeen sheikh Albani sheikh Fawzan bó ṣe pọ̀ jùlọ Haidan bó ṣe pọ̀ rẹ́kẹ́tẹ́ nu mufti al-sheikh gbogbo àwọn al-sheikh al-sheikh gbogbo yẹnyẹ wọ́n takò sheikh Raji wọ́n takò mufti Qardawi ẹ̀wọ̀ òun fẹ́ sọjá lórí àfọ òfìsì náà lòun tẹ́ wọ́n á lọ sheikh fitna wàláì bó ṣe wí nù oníkàlọ́ lè dalí bí àrú oníkàlọ́ lè pọ́n gbogbo tó bá lè pa tó bá lè pa òjò ẹ̀kọ́ ìkọ̀fẹ́ àti kàlọ́ lè pa ìdàpọ̀ ẹwùn tó sọ ibi tó sọ dà ní ìsìn kọ́dà kọ́ ira ìlú tó ti kú ọ̀nbẹ náà tó jẹ́ ìlú rẹ̀ ẹwùn tó sọ dà lónìí látara kí ni kí wọ́n tapa láṣẹ kí wọ́n tapa láṣẹ ó ti bà gbogbo ìlú yẹn jẹ́ tó Islam sínú anabi sallallahu alayhi wa sallam bí tó fẹ́ ká ju lélẹ̀ yìí ẹni tó fẹ́ lé ń sọ nǹkan míì abúládìí ọkàn nǹkan míì ìyẹn kọ́ wá túmọ̀ pé kí ọmọ kìlọ̀ fáláṣẹ o alhamdulilayi kọ́ lọ́nà mi lójú aláṣẹ tí bá ń ṣàìdá kì í ti pa àmọ́ wò ó títí pa máa wò láàmú lánà kalẹ̀ àmọ́ ọ̀nà tó là kalẹ̀ òun náà ni pé àáfà tó wá fẹ́ ṣe wá àti fún un àbí wọ́n tó bá wò kó fẹ́ ṣe wá àti fún un ọ̀fẹ́ ké lákìyèsí àbí pé ìkẹ́ ṣe wá àti fún un ọkàn fẹ́ pé lákìyèsí bóyá ẹnu rẹ tó ìlú ṣẹfà àwọn mẹ́rin ní tàfà àmẹ́nu wọn kálù tó lọ́ọ̀lẹ́ bá lọ́ọ̀lẹ́ bá kó fún ní márùn-ún sẹ́pà àwọn àwọn kan bẹ́ẹ̀ náà olóṣèlú kan tó wọ́n ti jẹ wọ́n ti jẹ wọ́n ti jẹ nǹkan rí lu yìí ẹnu wọn kàlù wọ́n lè bá àwọn kíní sọ̀rọ̀ ẹnu ní wọn lọ lè bá wọn yọkàn okun okun lẹ́tà ní wọn kọ́ gbogbo wọn ni àbàbá ah, kíní kan tó kọ lẹ́tà eh, past government past president kan tó kọ lẹ́tà gbogbo yẹn náà wà láìkọ̀ bá mu ìdàlúrú ni wọ́n yẹ kọ́ lọ lè bá báyìí ni àbí kọ́ kọ́ lẹ́tà tó pé yóò dé sórí títì ẹ̀ gẹ́gẹ́ báyìí nítorí kó ṣe nìyẹn tàbí kọ́ lọ lè bá àdéhùn ìyá àdúgbò gòlù na lélẹ́yìí ọ̀kan náà àwọn sàhábà Hisham bin Hakim ó ní aláṣẹ kẹ́kọ̀ọ́ jẹ nígbà wọn ọwà burú sọ ọwà lọlẹ bá ìyá àdùn a ah fẹ́ lọlẹ ìmọ̀ pariwo rẹ̀ káàkiri ìmọ̀ sọ aburú rẹ̀ káàkiri mi ah ìyá àdùn wa sọ pé burú ti ń ṣe yẹn rí kò sẹ́ni tí gbogbo alamọ̀ fẹ́ ń sa burú. àmọ́ ìní gbọ́nrọ́dà nabi sallallahu alaihi wasallam anabi ni man arada an yansaha li sultanin bi amrin wọ́n tó bá fẹ́ pàkíyèsí aláṣẹ fẹ́l wàlẹ̀ yóò bí alaniyatan ó gbọ́dọ̀ jẹ́ta gbangba àdìsẹ́ mẹ́nu mùsùlùmí mẹ́nu ahmed ó gbọ́dọ̀ jẹ́ gbangba anabi wa ṣàlàyé débi pé fa nkọ́bìl padà tó bá gbọ́ tọ́ ọ̀dà náà nù tí o bá sì gbọ́ ọ̀kọ̀dá àdẹ́lẹ́dẹ́ àlẹ́ yìí wọ́n ti sèǹtẹ̀ tí o ṣe ń tiẹ̀ sílẹ̀ kì í ṣe pé mo sọ fún kọ̀gbọ́ ṣẹ̀fẹ́ lónìí ni a kìlọ̀ fún kọ̀gbọ́ abẹ̀rẹ̀ lórí rédíò nù là wọ́n gbọ́dọ̀ sọ torí pé kí ni aburú tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ yóò le jù ẹ̀rí báwọn yẹn ti kóra àwọn gọ́ọ̀mẹ̀ntì nìkan kóra islamically èmi ni opposition party èmi ni ẹ ó tó gẹ́ èmi ni ẹfúra inú Islam kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ó tó gẹ́ ẹfúra níbo tẹ́nìkan ti wà lórí oyè kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ìdálúrú ni tó kọ́lọ̀ kọ́ mọ́ṣá tàánú fún wa kọ́lọ̀ kọ́ mọ́ṣá bá wa tó lu wa tó kọ́lọ̀ kó fi wá ní ọkàn balẹ̀ kọ́lọ̀ kí ọba tó àwọn olórí náà ṣe ó tó àwa náà ṣe kọ́lọ̀ kó fi wá lọ́kàn balẹ̀ kọ́mọ́dà lúrú mọ́ alẹ́rí اللهم الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين اللهم كن مع ولاة أمورنا واجعل لهم بطرد الصالح يا رب العالمين اللهم ربنا اكفل أموات المسلمين واكفل مهدد هذا المسجد وتولى برعاية وصلته يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك